abita wàrà bí ẹkùn fíẹ bàbá mi tó bá dùn fún wọn ẹ oh, dákun yéè abita wàrà bí ẹkùn. olùgbọ́ ti yẹsẹ̀ bí ò lè ń jọ́sí olùgbọ́ ti gbọ́ hmm. àrẹ̀sà tẹ́ ní òní yé njọ́sí ó ti yèyè ó ti fi gi yèyè sọgbà ọ̀rọ̀mọdé hmm. ẹjọ́ ní ìtẹ́ ní òní dàgbà ó ti di gbólóbà tí kankan alágbọ̀dẹ òru kúrakúta wà pé àbí òpin hmm. ọ̀nà wo ló kù tọ̀tọ̀ gbogbo ẹ ní ṣubú fọ́tayọ ẹ ní búrìbúrì ká ẹ bọ́ ẹjọ́ mùkúmùkú ayé òní fẹ́ gbà fún yín lóúnjẹ ah, ọmọ ìmọ̀ ní Abidjan mọ̀ parí. Abidjan wà lábí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kàmá ń bí mi léèrè pé ṣé mo sì tún lè pọ̀ fọ́ ebórí tí mi ṣe wéré òkú mẹ́mẹ́mẹ́ ní bílíbílì. nípa o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi olólùfẹ́ Kàmá nílé lóko lájò lẹ́yìn òdi o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀sìn gan o ìnáwó ní ìtàn wo yín o ìnáwó ní ìtàn wo yín o ẹ̀ní dààmú o ẹ ní búrìbùrì kẹ mọ jójó yà ọmọ aráyé ò ní fẹ́ gba fún ìlú oúnjẹ sí. àmín ya Allah ẹ̀yìn bá ti ṣe ẹ̀rọ náà gbogbo ọ̀nà ó ṣì fún ọ̀nà ńlá fún yín o torí ọ̀nà kì í dí mọ́lọ́kọ́ ọ̀nà kì í dí mọ́ládà bọ́nà bá tiẹ̀ wà á dí gangan àdá ni wọ́n fi là ìyálóde ayé àti tọ̀run wọn lànà rí ajé yín fún ibà yìí torí gbogbo ara ní sẹfúnsẹ fún fi sẹ fún gbogbo ara ní sẹfúnsẹ fún fi sadé ìmọ̀sùn ìmọ̀là ìmọ̀yẹ bọ́jọ́bọ́ ayọ̀ akárí ayé bòrùn bá yọ tí a kàtàrí hmm. ẹ̀kú ìfọjọ́kọ́mọ́ yọ èdè ìlú òrùn kọ́mọ́ràn ojú àṣà ìrìbí ojú àwòdì kì í rọ́ràn kúrò kúrò kan kò ní bá kún lé ọwọ́ ayé ò ní tẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ yẹn ẹ̀sìn gan o ẹ̀sìn púpọ̀. mo fẹ́ káwọn èèyàn bá sẹlibréètì bàbá yìí ah, ọjọ́ wo ló ti rí bàbá yìí fíìmù gbẹ̀yìn àwọn legend wa nìyẹn bàbá ti ń ṣe fíìmù bọ̀ láti fifty years ago. mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò celebrating the legend on this initiate the only thing we do here is we celebrate our legend in the industry ó wà ní US ó wà ní London ó wà labroad ó wà lẹ́fíwẹ̀ ó wà lẹ́fíwẹ̀ mo tún gbọ́dọ̀ ayé làárọ̀ yìí pé àwọn legend wọn lọ́hùn wọn ní káàdì tó yẹ pé wọ́n máa ń fún wọn as a legend tó yẹ pé wọ́n fi màmá lọ máa gba owó pension wà kò sí yẹn ní Nigeria settings the only thing we can do is to celebrate them the only thing we can do is to support them the only thing we can do is to uplift them the only thing we can do is to make them happy ẹ̀yin ẹ̀yin ẹ jẹ́ ká dùn àwọn bàbá yìí náà láàárọ̀ yìí ẹ ti rẹ́ni tí mo gbé wá ọdún ni wọ́n wọ̀ ìṣá ìmọ̀fó ló kó gbogbo alamọ̀ wọ́n bí ẹni mowó ẹ̀mí i watch him while growing up ìgbà tí mo wà ní kékeré ńgbà yẹn tá a máa ń ṣe àwọn eré ọmọ kékeré bàbá àbíjá mo máa ń pera mi àbíjá mo máa ń pera mi torí mo èmi náà dúdú bíi complexion wọn báyìí ni mọ èmi ń gbà náà wọn bá wa dán yìí ni so oye tèmi náà fẹ́ pa ń gbà náà so èmi náà máa ń gbà orí báyìí gbà náà ni ah bàbá àbíjá rèé àbíjá wàrà bí ẹkùn unless you are not used to home videos in your Yoruba homes kò sí tó bá jẹ́ ọmọ Yorùbá tó ń wo fíìmù wàá mú bàbá àbíjà bàbá àbíjà rèé bàbá àbíjà is here today hail and hearty bàbá ò síìkì o bàbá ò tọrọ owó oúnjẹ o a fẹ́ celebrate bàbá ni a fẹ́ múnú bàbá dùn when I made a video yesterday about bàbá that bàbá is around here and what did bàbá want bàbá ní mọ́tò làwọn fẹ́ àwọn agbésọ̀ online agbésáyé pé mọ́tò kìnnìkan àwọn kan wá pè mí àwọn sponsors mi lọ́tún wọ́n pè mí lọ́sì wọ́n sọ wípé báwo ni pé bàbá tá a fẹ́ ra mọ́tò fún yìí finances àti lo mọ́tò jíjẹ mímu ńkọ́ gbogbo ẹ̀ ní kárò pọ̀ kó tó di pé a ṣe nǹkan kan fún bàbá ẹ̀yin tèmi ti yín ní tòótọ́ mo wá rí chance sí bàbá padà nígbà tí bàbá dé pé bàbá báyìí káṣà báyìí káwòdì bàbá wa jẹ́ kó yé mi pé ìdí iṣẹ́ yìí táwọn ń ṣe yìí náà nígbà táwọn bẹ̀rẹ̀ ń tàwọn kì í ṣiṣẹ́ tó rí lead ní owó lórí passion ló jẹ́ kí wọ́n máa ṣe ń gbà náà pé ah èmi náà fẹ́ iṣẹ́ yìí wù mí iṣẹ́ yìí ó dùn mọ́ mi nínú ni àwọn fi ń ṣe ń gbà náà iyekíye tó bá yọ ń bẹ̀ náà wọ́n ń gbà ti ìdùnnú àti ayọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi ti ìdùnnú àti ayọ̀ ṣùgbọ́n ní ìsìn iṣẹ́ náà ti di pé iṣẹ́ ti ń wà sinimá wọ́n ti ń ṣe sinimá job sinimá ti ń pawó gidi wọ́n ti ń ṣe normal YouTube series wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ five thousand kan náà tún ti wọlé ẹ bá mi ṣe pọ̀ wọ́n ti ń ṣe gbogbo àwọn nǹkan yẹn tó ti di pé iṣẹ́ wọn yìí náà ti ti gbéra iṣẹ́ ọ̀hún náà làwa náà ń ṣe acting yẹn náà lèmi náà ń ṣe dọ̀la tá a dẹ̀ mọ bó ṣe ń lọ ń bẹ̀ bàbá fẹ́ máa ṣe acting fúlì padà wọ́n ti ń pè wọ́n lọ́tún wọ́n pè wọ́n lọ́sì náà tẹ́lẹ̀ o kí wọ́n kì í pè wọ́n o wọ́n gbà tán bá pe bàbá pé kí bàbá wá ṣiṣẹ́ tí ò sí bọ́n ṣe transport ara wọn débẹ̀ most of iṣẹ́ ni bàbá máa ń kọ́ pa àwọn òṣè wọ́n ní tó bá pa àwọn lọ́jọ́ kìíní táwọn sọ pé àwọn ò wá tọ́pẹ́ àwọn lẹ́ẹ̀kejì táwọn láwọn ò wá tọ́pẹ́ lẹ́ẹ̀kẹta láwọn ò ń gbọ́ bá two thousand kan tó ti wọlé ẹ bá mi ṣe ìgbà tó bá yá wọn ní pe àwọn mọ́. ọlọ́run mọ́jà yóò gbàgbé wa. ìpè káyé wa mọ́ bá gbàgbé àwọn ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ jésù ò ní jẹ́ àlá ò ní jẹ́ nǹkan tẹ́ gbàgbọ́ náà ò ní jẹ́ bàbá mi bàbá mi bàbá mi inú yín á dùn ọlọ́run máa múnú yín dùn àwọn èèyàn tẹ̀ ń wò yìí gbogbo wọn náà ní responsibilities tiwọn gbogbo àwọn èèyàn tó support wa one thousand tó ti wọlé bá mi ṣe gbogbo àwọn èèyàn tó support wa ten thousand kan náà tó ti wọlé gbogbo àwọn èèyàn tó support wa tó ń bá wa ṣe fún bàbá wa lọ́tún ṣe fún wọn lọ́sìn yìí kì í ṣe báwọn náà ní nǹkan láti fowó ṣe ṣùgbọ́n wọ́n ń bá wa dùn bàbá nínú ni ọlọ́run á dẹ̀ dùn yín náà ni ọlọ́run á dùn yín náà nu ọlọ́run á dùn yín náà nu inú yín á dùn. ẹ̀rín ọ̀pọ̀ lẹ́nu ẹ̀yin náà lágbára ọlọ́run. bàbá mi ẹ bá ń sọ ọkọ yín fáwọn èèyàn páànù sójú bàbá dáadáa. orúkọ tèmi ni Alhaji Tajudeen Oyewole tí tọmọdé gbàgbà tọmọdé dàgbà mọ̀ sí abidjan wàrà bí ẹkùn èmi nù àdálánù àbẹ̀kùdí di àlàpàwò bí ẹ bá wù ọ sí ọkọ ya kádíjà ẹni wọ́n ń tì inú igbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà èmi tí mo dá lápátá tí mo fọmọ owó kún rọrí àsìkò tí mo rẹ ní bájà má ni mo fò gírí mọ́rẹ́ mi ò kò jà sí tẹnu kan èmi gàgà ni wọn ò ní fẹ́ lómi ìsinmi wọn ò ní fi sẹ́yìn náà lágbára lọ́wọ́ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ní nàìjíríà dé ìlú òkè òkun òkè òkun ní london ní ní canada ní lamẹ́ríkà ní ní uk ní gbogbo yìí ni mo kí o ẹ ṣé gan o ẹ kó àìfimisílẹ̀ o infinity awáyé wá ṣe rere gbogbo yìí ni mo kí o olórí ìjẹ̀bú hmm. mo kí gbogbo yìí lamẹ́ríkà gbogbo wọn mú kí o ẹsẹ gan òun ò ní wáyé tì ajá ìjàmọ lẹ́yìn ẹkùn ikú ò ní já mi yóò rí bẹ́ẹ̀ yọsẹ bẹ́ẹ̀ kàmọ irisẹ rẹ ò dúró o tí ẹ tí ní nǹkan kan o tí ì jẹ nǹkan kan àwọlé lọmọ ọsàn àwọ ò ní tàkàrà kan ayé ò ní dá ọ lẹ́bi ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣé gan o gbogbo ẹ̀yin olólùfẹ́ kàmọ náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan o ẹ kú o o o àmọ́ mọ́ lóore o. one thousand kan tó ti wọlé ẹ mọ bá mi ṣe ẹ two thousand kan náà tó ti wọlé. o dúpẹ́ yìí o ẹ gan first man to use a phone in Africa Baba abidjan abidjan gbàrà bí ẹkùn bàbá mi mo kí ẹ kú ìjókòó gbogbo mo fẹ́ mo fẹ́ ayé yín Ọlọ́run ọba yín fẹ́ gbogbo mo kọ̀ mo kọ̀ ayé yín Ọlọ́run ọba yín kọ̀ bàbá mi kí lẹ fẹ́. Hmm mo fẹ́ kẹ́ sọ tẹ́ fẹ́ kẹ́ sọ ní tẹ́ ṣe fẹ́. mo ti bọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ ní ilé ọ́fíìsì mo ní mọ́tò yẹn náà ni mo fẹ́ ó sì ní ìdí tí mo fi fẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nísìnyí alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ ń dùn mí ẹsẹ̀ ń dùn mí gan-an tí ọ̀pọ̀lọpọ̀ dẹ́ẹ̀ mọ̀ nígbà tí mo láti dẹ́ǹtì yẹn èmi ò tí ẹ mọ̀ kójú àpá òjòjú ara kò sí bá a ti fẹ́ sí ìsí ìsásìkò tí mò ń dẹ́gbẹ̀ẹ́ bá ti pé bá ti ẹ̀sìn rẹ̀ ibi àgbọ̀nrín kan pa kí n mú ìtàn rẹ̀ kan kí n fi rọ́pò tọ̀dọ̀ mi. bàbá àwọn ọ̀gbẹ́ sọ ìyá ti dẹ̀gbẹ́ rí ni. Ah! ọ̀dẹ ni. kì í ṣe pé mo dẹ̀gbẹ́ rí mò ń dẹ́ dì sí. ọlọ́dẹ ni. ọdẹ tí ń palẹ̀ mi kì í ṣe ti ń fi kó pàdé ìbọn. bẹ́ẹ̀ ni. ṣé àwọn oògùn tẹ wá nínú fíìmù yẹn ṣé lóògùn náà lójú ayé ni. èmi ò lóògùn ọlọ́run ló lóògùn hmm. ọlọ́run ló lóògùn àlùkùránì làwòlà wà láàkó ata ilà ọ̀dàlà ilẹ̀ àti ṣùgbọ́n ẹ̀ máa ń dọdẹ bàbá mi. bẹ́ẹ̀ni hmm. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wà ń bá bọ̀ mo ti wá wò wípé ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ léwá náà nítorí bí ọba sírú yín kò sí àwa náà ẹni táyé bá rí láyé ń rí wọn bá pè ọ sí location lẹ́yìn dọkàn báyìí bí ọ̀rọ̀ tí àbúrò mi sọ ká mọ ó bá péyàn lẹ́ẹ̀kìnní tán pè lẹ́ẹ̀kejì àwọn ò ní dúró de kán pè lẹ́ẹ̀kẹta níwọn ọba yìí sì ń sakọ alẹ́ èmi ò rò wá láàfíà tó eléyìí mu hmm. so eléyìí ni mo wá rò gbogbo ẹ̀ papọ̀ àtàwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan. two thousand kan tó ti wọlé ẹ mọ bá ń ṣe. wá ní mọ́tò ni mo fẹ́ mọ́tò tó bá dúró dáa òun ni mo fẹ́ tí ó ṣe gbé jáde yọ sí àwùjọ. ten thousand náà tó ti wọlé ẹ bá ṣe. bẹ́ẹ̀ bá wò bẹ́ẹ̀ bá wò ní ìsìn ẹni tí ẹni tó kọ́ lé tó ṣí ṣọ́ọ̀bù. èèyàn five thousand ló ń wò wá live and direct. nígbà tó bá dé òkú tó nìkan bá wà lóko. ẹ máa ṣá fídíò yìí ẹ máa ṣá fídíò yìí ẹ máa ṣá. ṣé gbogbo àwọn èèyàn tó bá náà bá lóko ni wọ́n mọ̀ pé òun ló ní ilé ara rẹ̀ ṣé gbogbo wọn ni wọ́n mọ̀ pé òun ló ní ṣọ́ọ̀bù. àwọn ò ní bá rò bọ́rọ̀ lé ayé ṣe rí nù. ṣùgbọ́n lágbára ọlọ́run kò sí tó sọ̀rọ̀ ó sì níwájú Elédùmarè. ah nígbà tí ọkọ̀ nílò yẹn ṣe ọmọ tuntun lọ́rọ̀ ọkọ̀ kì í sàkópa àjẹ́ àti lò àti lò àti lò ẹ eh, ṣó ìdí tí mo fi ní mo fẹ́ mọ́tò ló wù mí báyìí kí ni tí n bá ní mọ́tò èmi náà bẹ̀gbẹ́ pé. zero one three eight five zero nine five zero six Union Bank Akínyọlá Ayọ̀lá bí ẹ já lọ ẹ bá súnmọ́ bàbá dáadáa kí bàbá kọ̀ǹtínú ọ̀gá mi. gbogbo n tí mo rò pọ̀ nù ní ìsìn one thousand bá wà nílé ṣé káàtì tó wàá gbọ́ pé wọ́n tó gbé agbada arú èyí jáde lọ́dún mẹ́wàá lónìí téèyàn bá ń bẹ láyé ìwọ̀n tẹ́ ẹ bá ṣe yìí bí ó sì máa bí sí ti ọmọ rẹ̀ sí ni làá máa bẹ lọ́hùn bàbá wa akin ògúngbè ni mo kọ́kọ́ tẹ̀lé jáde akin ògúngbè akin ògúngbè lábẹ́ àwọn ọ̀bùdó aṣẹ́ ọlọ́run ọgbọ́n òkè wọn bẹ́ẹ̀ ni mo wá ṣeré kan ní. bá a sún kámẹ́rà mọ́ bàbá mi dáadáa sún kámẹ́rà mọ́ bàbá mi dáadáa. Fakunle mi jọ ọ ló ṣègùn lọ́dún náà mo sì ń bá wọn kólé kóòdù nìyẹn kì í má pọ́ fọ́rọ̀ ogun láti báyìí kó ló fi gbèmí náà bá rọra mi mọ́nú mọ́tò hmm. kọ́sáàsà tẹ̀lé wọn. gbé tẹ̀lé yín lọ ní bàbá. ọlọ́run bá a ṣe gbéra kó lóṣogbo ìjẹ̀bùjẹ̀sà la dé sí ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ tún dúró sílé mo ṣe báwo lọ sálọ́dún mẹ́ta lẹ́yìn wọn hmm. nítorí tó sápadà ńgbà tí o kò rí sí bẹ́ẹ̀ ṣe máa jàjẹ́ kì í lé wa n ò rí jẹ́ ọba wò pé ǹjẹ́ yóò ní yíwọ́ báyìí ọlọ́run wa bá wa sí ọlọ́run wa bá mi sí wọn alákùn àwọn tó fẹ́ wá sí ṣáìdì Òṣogbo àdó Òṣogbo báyìí mọ́tò fẹ́ẹ̀ má ti dúró tí mo ti bẹ́lẹ̀ ìlú àwọn ọgbọ́n tí bàbá náà dá ni pé ọmọ yóò ṣàgbọ́dọ̀ sọnù bóyá náà lọ darí mọ́tò wọn padà wá sọ́nà Òṣogbo mo ti ẹ̀fọ́ tó kọ́ Òṣogbo báyìí mo bẹ́lẹ̀ ni ìgbà náà mo bá tún lọ kí ni fíìmù àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe bàbá mi fíìmù wo ni fíìmù àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe tẹ́ ẹ ti kópa bíi lead go bẹ́ẹ̀. Ah, fíìmù àkọ́kọ́ yẹn ọ̀pá ajé mà ni. ọ̀pá ajé ọdún wo ni fíìmù ọ̀pá ajé tà ń sọ ẹ̀ bàbá mi. eighty six eighty seven. Ah! eighty six eighty seven. ẹ nà. yẹ kọ́kọ́ play lead go. Eh, eh, àwọn tí ń plé ní ju ìgbọ̀n tẹ́lẹ̀. pípọ̀ tó yẹ pé eh. tiṣẹ́ ti yín gangan. iṣẹ́ tó jẹ́ ti ọ̀gá mi. tẹ̀yìn gangan. iṣẹ́ tó jẹ́ tèmi. Hmm. nineteen ninety hmm. ni mo ṣe. gbogbo àwọn tó wà lẹ́yìn kámẹ́rà yìí kò sí ètò tó wáyé nineteen ninety nínú yìí. nineteen ninety ni mo ṣe ìpadàbọ̀ àbíyá. lẹ́yìn ẹ̀gbọ́n wa tó wà ń bẹ̀rùn ẹ̀gbọ́n yìí náà lè ti wáyé àtẹ̀gbọ́n wa tó ń tẹ fóònù ìbọ̀dà Usmanu àwọn tó lè jẹ́ náìtì náìtì nú ṣẹ́ra wa àwa kọjá náìtì náìtì ṣùgbọ́n ẹ̀lì náìtì làwa náà kọ́ lọ sànù wa one thousand kan tó ti wọlé ẹ mọ̀ bá ń ṣe pọ̀. ọlọ́run sànù gbogbo yín. ẹ mọ̀ bá ń ṣe pọ̀ kí làwà four sixty two five thousand kan ti wọlé. ẹ wà dàgbà ẹ jù bẹ́ẹ̀ lọ ọgbọ̀n yìí lẹ gbọ́dọ̀ sóríire torí nínú oríire yín tẹ́yìn bá ṣe làwa ò fi ní tètè kú hmm. torí dùnú ló ń jẹ àgbà nígbà tẹ́yìn ọmọ tẹ́yìn pé lọ́mọ wa ten thousand Ten thousand. kan tún ti wọlé ten thousand. ten bá ń soríire lójú ayé wa sáwa lè tètè kú ni nbẹ lè ba ni baba baba fẹ́ jẹun o lè ba ni baba fẹ́ jẹun o tí kálukú yìí ń dun baba mara yín lọ́wọ́ èmi ni wọ́n tọ́jú baba èmi ni wọ́n tọ́jú baba ẹja bẹ̀rẹ̀ sí gba ìpè wọlé lẹ́yọ kọ̀ọ̀kan sẹ́ẹ̀rì máa ń tọ́ba ti wọ five hundred thousand a tún wà ní four ninety seven a wà ní just three thousand ìwé to five hundred k ok five million là ń lọ àti kọ́kọ́ mú ten percent àti wà ní àti kọ́kọ́ oversee ìwọ milestone kan a ṣe bẹ̀rẹ̀ ètò náà ni hmm, bàbá àbìjà a wà láì pẹ̀lú baba àbìjà àbìjà wàrà bí ẹkùn one thousand kan ti wọlé ẹ bá ń ṣe wọn àbìjà wàrà bí ẹkùn àbìjà wàrà àbìjà bàbá àbìjà rèé ìpínlẹ̀ Nollywood ìpínlẹ̀ Yorùbá fíìmù bàbá ẹ pẹ́ láyé ẹ pẹ́ láyé ẹ dàgbà àgbáyé ò ní dàgbà yà àgbàlagbà yín ò ní dàgbà ṣe ọlọ́run àbùkún yín ọlọ́run àbùkún yín ọlọ́run ò ní fi sọ wá lẹ́nu gbogbo tẹ́ ẹ bá dé láyé ẹ mọ̀ ránú gbà bàbá mi ọmọdé òyìn yóò ṣàánú fún yín ọmọ òyìn yóò ṣàánú fún yín ọkùnrin òyìn yóò ṣàánú fún yín obìnrin òyìn yóò ṣàánú fún yín two thousand kan ti wọlé five hundred five hundred k gírígí five hundred k five hundred kwan five thousand kan náà ti wọlé five oh five. ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú fẹ́ o mo ti àmọ̀nà tí mo lè gbà dúpẹ́ tán mọ́ ẹ ṣé mo dúpẹ́ o mi ò ní wá yín tí o. a ti wà ní five hundred thousand. five hundred and five thousand. five hundred and five thousand. ayé ò ní wá yín tí o. ó dà ẹja bẹ̀rẹ̀ sí gba ìpè Sàámú Sàámú ọmọ Ègèdè sóò mọ bàbá sóò abidjan two thousand kan tó ti wọlé ẹ̀ bá ń sin mọ́. five oh seven so mọ bàbá àbíjà ó mọ wọn ọmọ egede mọ tó mọ bàbá ẹ̀yin fáàsì mẹmọ mọ tó gbà mí ọmọ egede egede ni ó mọ tó má bìjà ó má bìjà ó má bìjà ọ̀tọ̀ yóò sì ọ̀tọ̀ rìsà. ó bá pẹ́ fóònù nọ́mbà táwọn èèyàn ó pè láti bá bàbá sọ̀rọ̀ directly oh eight one six nine six zero nine six zero zero tọ́jú ẹ̀ sí mi káwọn èèyàn wẹnu mi dáadáa zero eight one six nine six zero nine six zero zero pè wọlé dàrẹ́ẹ̀tì kẹ́ ẹ bá bàbá àbíjà sọ̀rọ̀ one thousand kan tó ti wọlé o one thousand míì tó ti wọlé ẹ bá pè wọlé dàrẹ́ẹ̀tì kẹ́ ẹ bá bàbá àbíjà sọ̀rọ̀ o oh eight one six nine six zero nine six zero zero ìpè tí ń wọlé o. hello three thousand kan ti wọlé o hello hello hello ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o ẹ̀mí sá. àwa nìyẹn ẹsẹ mo dúpẹ́ kú fẹ́ o àmì o ẹni dààmú o ẹni láre o àmì àmì àmì àmì elédùnmọ̀rì àmì elédùnmọ̀rì àmì o. lára ẹ̀ tí o ẹ̀ lè mú owó tí lágbára ẹ̀ lọ́hùn ojú owó ìpọ́n dàda ojú owó ìní pọ́n yín o ẹ̀ ní jẹ́ egungun ẹ̀yẹ ẹ̀rọ o àmì ò ẹ̀sìn náà ò dúpẹ́ o ẹ̀sìn náà ò dúpẹ́ o ẹ̀sìn náà. bó ṣe ń lọ́nà ayé àmọ̀tún ti bẹ̀rẹ̀ o àmọ̀tún ti gbéra o nọ́mbà tẹ́ pè ti wà lóbẹ̀ ẹ mọ̀ bá pe bàbá mi wọlé hello o ó rèbété hello hello ẹjọ ẹsùn sẹ́yìn bí program time bó yẹn ó mọ máa dún ni ṣé agbọyìn báyìí sára sàn ìrọ̀lá wà pẹ̀lú yín ẹ lẹ sá o ẹ wà sí bàbá àti mo dúpẹ́ o àmì ọlọ́run àmì o àmì ọlọ́run àmì o àmì Elédùmarè àmì o àmì àṣẹ o àmì àṣẹ o àmì àṣẹ o ẹ ṣé mo dúpẹ́ o àdúpẹ́ àdúpẹ́ ẹ ṣé tọ̀sán àmì àmì àmì àmì o ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé. twenty thousand kan ti wọlé ẹ bá ń ṣí mẹ́ẹ̀ẹ́dàkùn. five hundred and thirty two thousand. five thirty two bá a tún nọ́mbà yẹn pè dákun ok nọ́mbà yẹn àwọn èèyàn sì ń pè wọlé hello ẹ rọra o àmọ́ kíyín kíyín o two thousand kan tún ti wọlé o àmì o àmì o. mo dúpẹ́ o ẹ ṣe kú fẹ́ o. àmín àmín àmín àmín ọ̀dà ẹ̀sìn gàmọ̀dúpẹ́ ẹ̀yin náà ní wúwo tí lágbára ọlọ́run ọ̀rọ̀ yín ò ní dojúrú o ẹ̀ẹ̀nì búrìnbùrìn ká ẹ̀ máa dójú ìyá ayé ò ní fẹ́ gba fún yín lóúnjẹ o yóò rí bẹ́ẹ̀ yọ ṣe bẹ́ẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé pọ̀ hello hello akiyin o ẹ káàbọ̀ sí ẹ ti wà lórí program yes sir you are live sir ten thousand kọ́ tó ti wọlé o bàbá abidjan ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o ẹ ṣe wẹ̀ kú o two thousand kọ́ tó wọlé five four six ẹlẹ́kùn ṣe tán àmọ́ wọ́n ń ṣàdúrà fún ọlọ́wọ́ ní ìmọ̀ tó fi tiẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ̀lé ẹlẹ́ni kọ́lélẹ́dùn lọ́yọ̀ ọ̀bọ̀ mójútó tiẹ̀ náà. àmín àmín o àmín o. ọ̀sẹ̀ o àwọn ọmọdé òkè ní àmín o. ẹsẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ni. inú abimaku kan yìí dùn bẹ́ẹ̀ ni. <laughs> àmì àmì àṣẹ ẹ̀sìn pọ̀ o ọ̀dà ọ̀dà ẹ̀sìn. àti píìnì àkáǹtì nọ́mbà ẹ já lọ òun tèmi fóònù nọ́mbà tẹ́ pè wọlé bá tún pè sáwọn. zero eight one. zero eight one. six nine. six nine. six zero. six zero. nine six. nine six. zero zero. zero zero. hello. bàbá mo kí yín o ẹ ra sa o ẹ ṣe o bàbá mi ten thousand kan tó ti wọlé ten thousand bá ń ṣe mu ẹ lóò sà mò ń gbọ́ yín sà bàbá wọn kí yín ẹ lẹ sà mo kí yín o ẹ lẹ sà o àwa nìyẹn sà o àmì ẹlẹ́dùnmọ́ rẹ̀ fẹ́ sínú dúpẹ́ o. àmín àmín àmín àmín. òun náà ń gbọ́ ọmọ dáadáa ni ọlọ́run ọba àgbẹ̀ lọ́wọ́ sókè lágbára ọlọ́run kọlọ́run odó náà dàgbà kó dògbò. ẹlẹ́dàá wa náà yọ̀dà lóhùn àmín ọlọ́run ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe o ẹ ṣe o. ayé bàbá àṣegede ni ọ hello ẹ wá sá ẹ ti wà lórí ètò bàbá wọn twenty thousand kan ti wọlé àmì sá àmì àmín àmín àmín. àmọ́ gbogbo ìgbà tó bá kú láyé wà máa naam. ẹ̀rọ bàbá ẹ̀ pẹ́ fún wa o. àmín òun ẹ̀ ṣé o. àwọn náà ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alihamudulilayi. wọn mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ti máa ga. àmín o àmín o. àmín àmín àmín àmín. àmín àmín àmín